of them you take uh, photographs of the cops. Please, please, especially when we are doing the line mistake. Please, everybody just On open les small Just wait, please. Just wait, please. Any picture. have a look. Take a glance at your beloved brother Now passed on. Please, no waiting. Please, no stopping. Go in and come out. Please don't take any unwarranted. Um, unwanted photographs at the Lions State. Please, please, please. be snappy. Let us be fast. Just go in, have a glance at his remains, then please come out. Microphone. Thank you. jẹ́ kí a bẹ̀rẹ̀ ìsìn ètò ìsìnkú arákùnrin wa tó lọ sùn nínú olúwa nígbà tá ó bẹ̀rẹ̀ sí kọrin láti ní ìwé wa CMS fifty four bàbá jọ̀wọ́. ìjókòó wa ẹ jẹ́ kí gbogbo wa tẹ̀lé ọkùnrin wa bá láti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa ní àbọ̀ ìṣẹ́jú. àti inú dídùn ní àwọn egungun tí ìwọ ti hàn kí ó lè máa yọ pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ wa kí wọ́n kí ó sì ná gbogbo àìṣedéédé wa nù kúrò dá àyà tuntun sínú wa ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin sínú wa máa ṣe ṣáwàtì kúrò níwájú rẹ kí o má ṣe gba ẹ̀mọ́ rẹ lọ́wọ́ wa mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ wá wá kí o sì tẹ̀lé òmìnira rẹ bí wà dúró ní ìgbà náà làwọn ó máa kọ́ àwọn olùrè kọjá ní ọ̀nà rẹ àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ ọlọ́run gbà wá lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ ìwọ ọlọ́run ìgbàlà ahọ́n wa yóò sì máa kọrin òdodo rẹ kíkan olúwa ìwọ ṣí wa ní ètè ẹnu wa yóò sì máa fi rìn hàn nítorí wọn kò fẹ́ ẹbọ tí àwa ìbárú inú rẹ kò dùn sí ọrẹ bọ sísun ẹbọ ọlọ́run ní èrò ìbìnújẹ́ ọkùn ìró ìbìnújẹ́ àti ìrora àyà ọlọ́run ó kì yóò gan ṣe rere ní dídùnú rẹ sí àwọn ọmọ rẹ wọ́n mọ́ nígbàlá yíwáká ní ìgbà náà inú rẹ yóò dùn sí ẹbọ òdodo pẹ̀lú ọrẹbọ sísun àti ọ̀tọ̀tọ̀ ọrẹbọ sísun ní ìgbà náà láòfi àdúrà aleluya orin ọpẹ́ rúbọ níwájú pẹpẹ mímọ́ rẹ láé àti láéláé ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ọlọ́run ẹ̀mí mímọ́. ètò aláṣọṣe ó bẹ nísìnyí bẹ nísìnyí ní ẹ jẹ́ kí a gbàdúrà olúwa ọlọ́run olódùmarè olúwa ọlọ́run olódùmarè olúwa ọlọ́run olódùmarè ọba àwọn olúwa àwọn olúwa lákọ̀ọ́kọ́ ajúbọ orúkọ yín olú ẹ̀ka ìjọba wa a bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa èyí tó lè mú kí iṣẹ́ ìsìn yìí tó lè mú kó lọ lásán tó lè jẹ́ pé kó má ṣe ìtẹ́wọ́gbà lórúkọ jésù olú ẹ̀dáríjì wa ní gbogbo ọ̀nà tá a ti bá mójú òkú rẹ bínú tá a ti gbá kọsẹ̀ lórúkọ Jésù olú ẹ̀ dáríjì wá a bẹ̀bẹ̀ fún ìyàsímọ́ olú ẹ̀ yà wá sí mímọ́ àyíká àti àyíká ìjọwọ́ rẹ olú ẹ̀ yà wá sí mímọ́ ohun gbogbo tá a ó ṣe olú ẹ̀ yà wá sí mímọ́ a bẹ̀ fún àwọn ogun ọ̀run tó pàdé bá àti agbára olú ẹ̀rọ wọn sọ̀ kalẹ̀ àwọn tí ké mímọ́ mímọ́ níwájú ìtẹ́ rẹ olú ẹ̀rọ wọn sọ̀ kalẹ̀ àwọn tí yóò jẹ́ kí gbogbo kó ṣeé ìwà wa ẹ má jẹ́ mú wọn bínú ní ìparí ohun gbogbo ẹjẹ́ aláyọ̀ká yìí lógo ní orúkọ ńlá jésù kristi olúwa wa àdúrà olúwa tọ̀wọ̀tọ̀wọ̀. bàbá wa tí ń bẹ ní ọ̀run kí á bọ̀ forúkọ mímọ́ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tí o tá ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run. fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí dáre ṣe àjò bí a ti dárí jẹun tó ṣe ọ káfà sí ìyẹn ṣùgbọ́n gbà á lọ́wọ́ nísìnyí torí ìjọba ní tìrẹ agbára ní tirẹ̀ òpó ní tirẹ̀ láíláí àmín olúwa ọlọ́run àṣẹ ọba mímọ́ tí ń fi àṣẹ sọ ẹ̀gbọ́n bí a ti ní ẹ fi àṣẹ yín dáríjì wá ẹ fà àṣẹ yín yà wá sí mímọ́ ẹ fà àṣẹ yín sọ àwọn ogun ọ̀run kalẹ̀ káàdìdé pẹ̀lú ìdáláre lórúkọ ńlá jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ ẹ̀yìn jésù lógo a máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn nígbà tí gbogbo wa wà lórí ìdìde dúró tá ó kọrin láti inú ìwé orin in eight four eight. You are watching Gboah TV. Kindly subscribe, like, and follow. Thank you.